Because they've lost their key of faith. ó ń lọ bí àdúrà ní tòótọ́. they are going to prayer truly. ṣùgbọ́n gan gate but they are just gate crashing. what they are doing does not have meaning to me. o tó ń gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fọlọ́. you looking unto God for a time. ẹsẹ́ nípa mi ka ẹsẹ̀ bíbélì yẹn. read that bible verse. psalm one forty three. psalm one forty three. psalm one forty three. psalm one forty three. ẹ láti ẹsẹ̀ ìkíní. read it from verse. psalm one forty three. bẹ́ẹ̀ni. ayé ń retí ògo rẹ o ayé ń retí ògo rẹ one by car ayé ń retí ògo rẹ o olúwa bú jáde ó yẹ sọ bẹ́ẹ̀ ayé ń retí ògo wọ́n ń retí ọjọ́ tó máa kọ́kọ́ lóyún wọ́n ti ń bá ẹ̀ka ọdún ti wọlé ọkọ ayé ń retí ògo rẹ o olúwa one bù jáde. Olúwa. Olúwa. Gbọ́ àdúrà mi. Sí etí sí ẹ̀bẹ̀ mi. Ta ló fẹ́ pe Olúwa? Who want to call Jesus? Ẹjọ́ sọ kò pè ya Akínyẹlé. Torí ṣe èṣù kọ́ ya Akínyẹlé nù. Lord. Òun la tún wá dénú afẹ́fẹ́ yìí o. It's we have come to so seek in the wind. Ṣé ṣetán láti pè bá? Are you ready to call so me? Ṣé o ní pe gynecologist? So I need to call your gynecologist. Àbò ní kó o pe pastor ẹ. Or you say you should call your pastor. Àbò ní kó o pe wòlíì. Or you say you should call prophet. Kí ló sọ sà? Olúwa. Olúwa. Wọ́n àdúrà mi. Olúwa ló pe. He said Lord. So ya inú ẹ. Open your mouth. Màmá yẹn lóru àná. That mother the middle of the night. Ìgbà tẹ́rì délẹ̀ ló pè mí. It was after the testimony they called her mother. They called God. Olúwa làwa fi ń wẹ̀ lórí òkè. It is the Lord that we use to pray. Ohun tó bá ti yàtọ̀ sí Olúwa. Anything aside from the Lord. Kò lè dáhùn fún ẹ. It will not answer for you. It's to man's glory. Òun ni fún ògo ènìyàn. Ohun tó bá ti yàtọ̀ sí Olúwa. Whatever is different from God. Mo máa ń sọ kìíní kan lórí òkè. I say something on this one thing. Ẹ̀yin abiyamọ ìwọlẹ̀ nìkan. Ẹ Olúwa. Seek the Lord mi ò ní kẹ́ ẹ wá wòlíì. I didn't say you should seek the prophet. ẹ wá olúwa. Seek the Lord. ẹ wá olúwa. Seek the Lord. ẹ wá olúwa. Seek the Lord. ó ń wojú ọlọ́run fọmọ. You are looking at God for a child. ẹlòmíì ti kó gbàgbọ́ ẹ̀ lórí doctor. Some people have put their faith on the doctor. so tó bá wá já wọn kulẹ̀. If they fail them. gbogbo ohun táwọn yẹn lè ṣe fún wọn. Everything that one those ones can do for them. Every alternative scientifically. Every alternative scientifically. wọ́n wá wà depressed. wọ́n máa wà depressed. I'm not saying you should not visit your doctor. Mo ní kí ẹ má bẹ̀ dókítà But don't sidetrack your your God. Don't put your God outside. Don't put your God by the side. One man, gbé Ọlọ́run sẹ́gbẹ́ one Lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ dọ́tọ̀ wá we only care. Àwọn kan máa ń tọ́jú ni. God cure. So that tells you your doctors they reckon with the element of God. wọ́n wọ́n wọ́n wọ́n wà ìgbà míì gan tí nǹkan bá rújú àwọn gbọ́dọ̀ sọ fún yín pé àmọ́ nǹkan lọ́rùn lè ṣe. you don't know what God can do. Música Thank jésù olúwa wá ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi mo sọ̀rọ̀ kan lánàá. our father said something yesterday. bẹ́ẹ̀ni mo sọ̀rọ̀ kan lánàá. our father said the yesterday. mo ní not all fighters We win. kò kí n ṣe gbogbo ẹni tó máa ń jagun ló máa ṣẹ́gun. ṣùgbọ́n lórúkọ jésù. but in the name of jesus. èèyàn win. amen. mo lẹ́yìn máa win. amen. mo lẹ́yìn máa win. amen. Not all fighters are winners. Kò kí n ṣe bó ẹni tó bá ń jagun ló máa ṣẹ́gun. Ṣùgbọ́n lórúkọ Ọlọ́run apostoli. For the name of apostle. Ayọ̀délé. Ayọ̀délé. Babalọ́lá. Babalọ́lá. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù In the name of Jesus. You will win the battle of life. Amen. I said you will win the battle of life. Amen. You will win the battle of life. Amen. Don't forget what I told you. Every problem. Has an agenda. Every problem. Gbogbo pe orúkọ Jésù. You called the name of the Lord. Mo sọ kíní kan lánàá. Bàbá sẹ́yìn tẹ́yẹ̀ sídè. Mo ní no man. Kò sí ẹnikẹ́ni. is at the same place. ló wà ní pele kan náà. before the battle begins. kí wọ́n tó bẹ̀rẹ̀ ogun. when he lost. nígbà tí ó tí ó tí ó borí. or àbí. win the battle. nígbà tí ó ṣẹ́gun ogun náà. no man is at the same place. kò sẹ́ni tó dúró sójú kan náà. when he lost. tó bá borí. or win a battle. àbí tó bá bá borí rẹ̀ ní ogun. do not forget. wọ́n ní wọ́n ní lẹ́yìn ìṣẹ́gun. after victory. ìkógun ló kù. is only to claim it. bẹ́ẹ̀ kan náà. also. lẹ́yìn ìsọ ogun nù. after losing your battle do. ìsọǹkanù ló kù. you lost many things. ẹ wá pe orúkọ jésù. God name of the Lord. ohun tí mo sọnù torí ogun tí mo ti lù sí what I have lost because of the battle I have had in life. ohun tí mo sọnù. what I have lost. torí ogun tí mo ti lù sí because of the battle I have lost in life. màmá mo fẹ́ kó pe orúkọ Jesus. Fathers, I want you to call the name of the Lord. Bàbá mo fẹ́ kó o pe orúkọ Jésù. Fathers, call it. Ẹ̀gbọ́n mo fẹ́ kó o pe orúkọ Jésù. Older ones, call it. Níbi tó dé yẹn. Where you are. Wà á ní Ọlọ́run má jẹ́ mu. You say God of Covenant. Wà á ní Ọlọ́run má jẹ́ mu. O oh, God of Covenant. Wà á ní Ọlọ́run má jẹ́ mu. O oh, God of Covenant. Wà á ní Ọlọ́run má jẹ́ mu. O oh, God of Covenant. Ẹ jù ẹ pé. Please call it. Nimro Sikaba ẹ fi dára pé o. call it very well. ọlọ́run tó dá ayé. the God that created the earth. ọlọ́run tó dá ọ̀run. the God that created the heaven. tó dá òkè àti ilẹ̀. that created heaven and the earth. ẹ pe orúkọ Jésù. God name of the Lord. ohun tí mo sọnù. what I have lost. lọ́jọ́ tó gun borí mi. the day battle will coming. ohun tí mo sọnù. what I have lost. lọ́jọ́ tó gun borí mi. the day battle will coming. ohun tí mo sọnù. what I have lost. lọ́jọ́ tó gun borí mi. the day battle will coming. olúwa dá padà. Lord restore it. olúwa dá padà. o oh, Lord restore it. ẹ sọ di àdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ohun tí mo sọnù ti borí mi olúwa dá padà olúwa dá jésù dá padà ọlọ́run dá jésù dá padà jésù dá jésù olúwa ẹjọ agbàdúrà lẹ́yìn eléyìí pray gbogbo àwọn tó fẹ́ ṣe ìdánwò those who want to do test kọ́lọ̀ má jẹun fẹ́lì ẹjọ agbàdúrà dáadáa let us pray eli ọmọ adakabalẹ̀ kí orí kọ́ má ṣe fọ́ wọn nú ìdánwò. They should not have headache in the tent. Ẹ pé orúkọ Jésù. God name of the Lord. Eli Makos Katalia Bagabos Kata. Eli Kasatalia. Amen. Amen. Ẹ pé orúkọ Jésù. God name of the Lord. Má bèrè kan o ẹ pé orúkọ jésù. call name of the lord. níbi tẹ́ ẹ dé where you are. ọlọ́run májẹ̀mú. o god of covenant. olúwa. o god. ohun tí mo sọnù. what i have lost. lọ́jọ́ tógun borí mi. the day battle was coming. olúwa dá padà. lord restore it. ohun tí mo sọnù. what i have lost. lọ́jọ́ tógun là mí mọ́lẹ̀. the day battle force me. olúwa dá padà. lord restore it. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ohun tí mo sọnù. lọ́jọ́ tógun borí mi. olúwa dá padà olúwa dá padà jésù dá padà olúwa olùwàdà para jésù àdá para olùwàdà para olùwàdà para olùwàdà para jésù àdá para olùwàdà para olùwàdà para jésù àdá para olùwàdà para ẹgbàdúrà dada ẹgbàdúrà dada ẹgbàdúrà dada jésù olúwa wa mọ́mí ẹ pèsè mọ́mí kọ́lé tó o bá ń win ogun if you win a battle wàá gba nǹkan you get the prize if you lose a battle wàá san nǹkan nù má gbàgbé not forget. èmi àti ẹ. you and I. ogun ti borí wa battle has overcome us before. tá a dẹ̀ kán bàmọ́ rí. and we have regretted. ẹ pe orúkọ jésù. God name of the lord. ọlọ́run tí mo sọnù. lord what I have lost. lọ́jọ́ tógun borí mi. the day battle overcome me. ohun tí mo sọnù. what I have lost. lọ́jọ́ tógun borí mi. the day battle overcome me. ẹ jẹ́ gbàdúrà. pray very well. ohun tí mo sọnù. what I have lost. lọ́jọ́ tí ogun borí mi. the day battle overcome me. olúwa gbà mí. lord deliver me. olúwa gbà mí. olúwa deliver me. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù ohun tí mo sọnù lọ́jọ́ tógun borí mi. olúwa gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà ilé mi jésù gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà ilé mi olúwa gbà wá jésù gbà wá olúwa gbà mí olúwa gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà mí ohun tí mo sọnù olúwa gbà tó tó kó ní mi olúwa gbà mí amen. olúwa ní ẹnìkan wà ń bẹ yẹn. the lord said there is somebody there. ohun gbogbo ti sú ẹ. You are tired of everything. ohun gbogbo ti rẹ̀. you are tired of everything. èmi ni olúwa. and the lord. èmi kò yí padà. i say that no. olúwa ni màá dá ìkólọ ẹ padà. amen. olúwa ni màá dá ìkólọ ẹ padà. amen. má gbàgbé. do not forget. not all fighters are winners. ìgbésẹ̀gun ẹni tó bá jagun ló máa ṣẹ́gun. pé jésù lẹ́ẹ̀kan. call the lord one. ẹ̀mí ti ń borí ogun. the spirit that overcome battle. not all fighters are war. kò tí gbé gbogbo ẹni tó bá jagun ló ń ṣẹ́gun. ẹ̀mí tó ń borí ogun. the spirit overcome battle. ó yá wọnú mi lọ. enter come back to. ó yá wọnú mi lọ. enter into me. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù ẹ̀mí tó ń borí ogun ó yá wọnú mi lọ ó yá wọnú ilé mi lọ ó yá wọnú wa lọ ẹ̀mí tó ń borí ogun ó yá wọnú wa lọ ó yá wọnú wa lọ ó yá wọnú wa lọ ó yá wọnú wa lọ ẹ̀mí tó ń borí ogun ó yá wọnú wa lọ ó yá wọnú wa lọ ẹ̀mí tó ń borí ogun ó yá jésù wọnú mi olùwàjọ wọnú mi olùwàjọ wọnú ilé mi olùwàjọ wọnú wa ẹ̀mí tó ń borí ogun olùwàjọ wọnú wa jésù wọnú mi lọ olùwàjọ wọnú mi lọ olùwàjọ wọnú mi lọ. olúwa wa mọ́mí àǹdàdì. màmá àti rántí bàbá. eli amadinde brokus ketali abagaba eli ma mo fẹ́ kó o pe orúkọ jésù. call the name of the lord. níbi tó o dé yẹn. where you are. ẹ gbọ́ mi sà. hear me sà. when samson lost to delilah. nígbà tí samson nígbà tí delilah ṣẹ́gun rẹ̀. he lost his eye ó sọ ojú rẹ nù. ogun ò kì í fìyàn lẹ̀ ní bó ṣe báyàn. battle does not leave you the way he found you. mo ń fẹ́ kó gbàdúrà yín ni. i want to tell you to pray. mọ́mí àti dádì. mọ́mí and dádì. ohun tó sọnù. what you have lost. lọ́jọ́ tó ṣubú. the day you fell. o ò pé tẹ̀dá bá ṣubú. you don't know why one fall. àyàn kan mọ́ kan máa sọnù. the virtue will be lost. ògo kan máa sọnù. the glory will be lost. ìpinnu ọlọ́run kan máa yí padà. the plan of God will be changed. mo fẹ́ kó gbàdúrà. i want you to pray very well. bẹ́ẹ̀ yes. Mommy. Mommy. He lost his eyes. Ó sọ ojú rẹ̀ nù. He lost his ministry. Ó sọ ìpè rẹ̀ nù. He lost his sight. Ó sọ ojú rẹ̀ nù. Ọjọ́ tí ogun borí Solomon. The day battle overcome Solomon. Bó ṣe gbọ́n tó ló ṣe gọ̀ tó. As his wife so was he foolish ẹni tó ń pè ní ọlọgbọ́n jùlọ. the one i call the most wise. ó wá ń jó lórí òrìṣà was not bowing down to the god. ó ń jó wájú òrìṣà. was dancing in front of the god. ẹni tí ayé pè ní ọlọ́gbọ́n jùlọ. the one that the world called the most knowledgeable. wọ́n wá padà pé ní. they called him. gọ̀ǹgọ̀ṣù. a fool. òdìdà rẹ̀ bó o ti gbọ́n tó. as wise as you are. bẹ́ẹ̀ náà ló ṣe gọ̀tù. so are you fully. gbọ̀ǹgọ̀tù òdìdà rẹ̀ bó o ti gbọ́n tó. as wise as you are. bẹ́ẹ̀ náà ló ṣe gọ̀. so are you foolish. ṣé bó ṣe yẹ kó rí nìyí. is that how it should be. ó sọ nǹkan kan nù. you lost something. lọ́jọ́ tó jalè ìdá mẹ́wàá. the day you stole that time. ó sọ nǹkan kan nù. you lost something. lọ́jọ́ tó jẹ́jẹ́ tó san. the day you had a covenant and did not pay. ó sọ nǹkan kan nù. you lost something. lọ́jọ́ tó tó tó parọ́. the day you lie. ogun borí ẹni. ìbátò wa come you. ẹ pe orúkọ jésù. call the name of the lord ohun tí mo sọnù. what i have lost. ohun tí mo sọnù. what i have lost. lọ́jọ́ tí ogun borí mi. the day battle overcome me. jésù dá padà. lord restore it. when goliath lost. nígbà tí goliath sọ sọ ogun nù. against david. lórí dáfídì. he lost his head. ó sọ orí nù he lost his position. ó sọ ipò rẹ̀ nù. no battle will leave you. kò sí ogun tó máa fi wá sílẹ̀. the same way. bó ṣe fi wá sílẹ̀ bó ṣe bá wà. he met you. bó ṣe bá wà. the same way. bó ṣe bákan náà. he met you. bó ṣe bá wà. no battle. kò sí ogun. will leave you. tó máa fi wá sílẹ̀. the same way. bákan náà. he met you. bó ṣe bá wa. mọ́mí and daddy. màmá àti bàbá. mọ́mí. màmá. lọ́jọ́ tí samson sọ ogun nù. the day samson lost the battle. ayọ̀ ojú ẹ̀. His eyes was taken away. Lọ́jọ́ tí ogun borí Solomon. The day the battle overcome Solomon. Kí ló ṣẹlẹ̀? What happened? ó wá ń jó lóríwájú òrìṣà. he was dancing in front of the god idol. nígbà tí ádámù àti éfà sọ tógun borí wọn. when adam and eve dey pass overcome them. níbi tán ti jẹ́ landlord wọ́n wá di tenant. where they were landlord they became a tenant. ó túmọ̀ sí pé It now means that. Nígbà míì tógun bá borí yàn. At times when battle overcomes one. Landlord lè padà di tenant. The landlord can become a tenant. Mọ́mí and daddy. Mọ́mí and daddy. Once a winner. Ní eh, tíyàn bá ṣẹ́gun lẹ́ẹ̀kan. It's not always a winner. Kò kí n ṣe ló máa ṣẹ́gun ní gbogbo ìgbà. Once a winner. Tíyàn bá ṣẹ́gun lẹ́ẹ̀kan. It's not always a winner. Kò túmọ̀ sí kò àjẹ́ aṣẹ́gun ní gbogbo ìgbà. Success not improve upon. Àṣeyọrí tí a ò bá tẹ̀síwájú lé lórí. Can become a failure. Ó lè di ìjákulẹ̀. Ẹ ṣàmì amen. O ò ní Amen. O ò ní Amen. O ò ní Yes, Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Benny. Yes. Benny. Yes. Benny. Yes. Benny. Yes. Benny. Yes. Ẹ̀yin màmá mi. Mothers. Ẹ̀yin bàbá mi. Fathers. Ẹ̀yin ẹ̀gbọ́n mi. Older ones. Ẹ̀yin àbúrò mi. Younger ones. Kí ni mò ń sọ fún mi? What is our father telling us? Once a winner. wípé èèyàn ṣẹ́gun lẹ́ẹ̀kan. is not always a winner. kò súnmọ́ sí pàdé aṣẹ́gun ní gbogbo ìgbà. once a winner. tí o tí o rí pé nǹkan ṣẹ́gun lẹ́ẹ̀kan. is not always a winner. kò súnmọ́ sí pàdé ọmọ aṣẹ́gun ní gbogbo ìgbà. mommy and daddy. mama àti baba. mommy and daddy. mama àti baba. mommy and daddy. mama àti baba. he lost his only estate. ó sọ ilé rẹ̀ tó nínú. when mommy and daddy. mama àti baba. ele mo kò so torí. when gihazi. nígbà tí gihazi. when he lost the battle. nígbà tí ó sọ ogun nù. ó gba ẹ̀tẹ́ námánù he took the leprosy of Naaman. Oh mommy. mọ́mì téèyàn bá wà lógun if one is about to. the best way is just make up your mind o oh. pinnu lọ́kàn rẹ̀ i must win Oh, mo gbọ́dọ̀ borí eh, olùwàjà máa wò mí o ti ń sàn kan nù you are losing something anytime you are in a battle ìgbàkigbà keep o bá wà nínú go. determine i must win ẹ determine pay. mo gbọ́dọ̀ i must win mo gbọ́dọ̀ when some a football team nígbà tí football team when they lost in semi final Somebody lose semi final Mommy and daddy mama àti baba they won't get to final wọn ò lè final when a student fail exam. tí student bá fail exam. he won't get certificate kò lè certificate. he will replay the class. a two class yẹn ṣe lè. mọ́mí and dadi. Mama àti bàbá. so what am I saying. kí ni bàbá ń sọ. mo fẹ́ kó gbàdúrà lọ. I want us to pray today. in every battle. nínú gbogbo ogun. mọ́mí and dadi. màmá àti bàbá. mọ́mí. màmá. mọ́mí and dadi. màmá àti bàbá. let me say in every sphere of life. nínú gbogbo ọ̀nà ayé. defeat is most costly. defeat ó wà costly very very costly. ó léwu. so kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. wà á fà ṣe dà. the mystery of the battle. Eh, eh, mystery mystery. ogun náà. job job fourteen verse one. job fourteen verse one. problems are universal entity. ìṣòro jẹ́ ohun tó wà ní gbogbo àgbáyé. everybody have problem. gbogbo èèyàn ló ní ìṣòro. if anybody tells you i don't have problem. tí ẹnikẹ́ni máa sọ fún ẹ pé kò ní ìṣòro. it's a lie. irọ́ ni. it's a lie. irọ́ ni. it's a lie irọ́ ni is a lie irọ́ ni but what am I saying kí ni bàbá ń sọ mommy and daddy àti bàbá in the Matthew eleven Matthew eleven mommy and daddy verse twelve ṣé n fún ẹ àṣírí ayé mi. so far I give you the secret of his life. ibi tí mo like jù ní bible that's why far I love the most in the bible. Matthew eleven. Matthew eleven. verse twelve. verse twelve. Matthew 11. Matthew 11. verse 12. verse 12. because. tí n bá if I did not read this bible. ogun lé mi aborí the battle of amora south will have overcome. bẹ́ẹ̀ni From the days of John the Baptist. John the Baptist. Until now. Until now. The kingdom of God suffered violence. The kingdom of God suffered gentle. Violence. Suffered what? Violence. Ìjọba ọ̀run di àfa that is ìṣerere di àfagbára wọ̀. Success suffered violence. Yes. And the violent take it by force. The violent take it by what? force. What does he mean? Kí ló túmọ̀ sí? Number one. Àkọ́kọ́. In the kingdom of heaven. Nínú ìjọba ọ̀run. Violence is allowed àgbàyè fún láti láti jagun. violent is allowed. àgbàyè láti jagun. number two. èkejì. in the kingdom of God. nínú ìjọba ọlọ́run. gentility is a sin. ìwà tútù ó ẹ̀ṣẹ̀. because God teaches us to war. nítorí Jésù kọ́ wa láti jà. It teaches us to war. Ó kọ́ wa láti jà. So therefore. Fún ìdí èyí. Don't think we are just praying. Ẹ má ròyìn pé a kàn ń gbàdúrà. We are just wasting your time. A kàn fi àkókò ṣòfò. The bible say. Ìbéèrè wípé. Ẹ bá mi kábẹ̀ Psalm one forty four verse one. Psalm one forty four verse one. Ẹ má fi àdúrà yìí ṣeré. Do not play with this prayer. Álìmọ̀ sọ̀pìrìdà dábàlì ìbọ̀ṣà. Èmi ni má ṣe bẹ̀rù ọmọ Máolì Kàsíra olúwa ni mo wà lẹ́yìn yín lórí òkè. amen. olúwa ní kílẹ̀ ń bẹ̀rù fún. what are you afraid for. olúwa ní mi ò ní fi lẹ̀. amen. olúwa wí pé. lord said. ogun tẹ́ ẹ ní ni pé. battle you have is. ẹ ìgbé tó jù yín lọ. you don't take step greater than you. bẹ́ẹ̀ni èmi àti yín ló ń bá wí ó lóun tẹ̀ ń bẹ̀bẹ̀ fún. what you are begging for. mo ti dáhùn fún yín tipẹ́. i have answered a long time. a ń lè bèrò sí ìdàgàbà. ibikíbi tí mo bá wà ó ṣeun jésù wà níbẹ̀. láàrin ìbànújẹ́ àtàrò. ayọ̀ ni láti mọ̀ jésù. hallelujah. hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà. kébékébé ṣe wò bá wa. ó ṣe jésù. la kó lè gbé láyé. Eli kàtáì. Kàyí Olúwa wí pé kò síbikíbi tó o bá dé màá gbà fún ẹ. Màá ó lè ṣàyídà màá wúri màá ṣàyídà olúwa ní ẹnìkan gbàdúrà. the lord said that someone praying. olúwa God ṣé ìfẹ́ rẹ ni. is your will. kí n gbé gbèsè for me to take that step. olúwa ni mo wà ń bẹ̀. the lord said I'm there. raoli ma saida. yes lord. eli ma koska. yes lord. ledu adika. yes lord. le sutadi. yes lord. olúwa ní kí ẹni mẹ́ta yẹn pè mí. the lord said those three people call our father. o fẹ́ gbé ìgbésẹ̀ kan. take a step. but you are confused. ṣùgbọ́n olúwa lójú. olúwa ni kò pè mí báyìí. call our father. olúwa ni kò pè mí. the lord said to call him. yémi ni má ṣe bẹ̀rù ọmọ olúwa ní kò pè mí. lọ́sẹ̀ tí kọ́lá fara. láǹdé balí mogozo torí àbá eli mogozo torí bèrèdébò ọ̀sà eli mokuri magaza taria ralu mokose teri àbá bánu kọ ẹsẹ fifty four lẹ rẹ ikaturia. yes lord. tó o bá ti pè mí ní ìsìnàánú ẹ mi. you don call afara now i you. olúwa ni ẹni yẹn wà indecision. o mọ tó yẹ kó yà sí. you don't know where you want to go. raoli masindeli amakaburi ankazida èmi ni olúwa o. I am the Lord. èmi kò yí padà. I change not now. mo dé o. come. mo fẹ́ fi ọ̀nà rẹ. amen. ni olúwa wí. amen. olúwa wí pé. the Lord said. kí n kàn súre fún ẹ. just pray for you.

Rande borode bosoto. Yes, Lord. Elimo gozoto reba. Yes, Lord. Elimo gozoto reba. Yes, Lord. Alaba gabalaba. Yes, Lord. Ide bogo Yes, Lord. Imbre de bosoto. Yes, Lord. Palimo gozoto. Yes, Lord. Ida laba. Yes, Lord. Rodia namaka. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Inda bregezete. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Elimo gozoto. Yes, Lord. Yes Lord. Yes Lord. Yes, Lord. Yes Lord. Yes, Lord. Yes Lord. Yes, Lord. Eliamaka. Yes, Lord. Nembrosika. Yes, Lord. Bẹ́ẹ̀ni Olúwa wí. Yes, Lord. Máa ṣe tẹ̀rí abagaba. Yes, Lord. Yémene má ṣe bẹ̀rù ọmọ. Ẹ ṣé màmá. Maoli kenda hili masaida. Olúwa ni mo ní ọwọ́ sí. Lord said he has a hand in it. Elimo skaida makudia ohun tí mo gbọ́ níwájú ẹ ni pé ìbànújẹ́ gbẹ̀rù rẹ. ẹ̀ẹ́dẹ̀kùn ó ṣe gbẹ̀rù rẹ. dópin. Last night your day weeping is over. Ọjọ́ ẹkún ẹ dópin. Amen. Kò yẹ kí n wọlé lálẹ́. My father also entered tonight. Torí mi àti bàbá mi ní olúwa alájọ sọ. So my was speaking with one of his fathers in the Lord. Mo ní bàbá ẹjẹ máa lọ. He said I let him go. Reina Magazataria. Eli nandu mesende lianeke soliana. Redia de de de de de de de. Redia di duabagas. Lórúkọ Jésù, ó yẹ gbà òkú. Amen ẹ gba ògo yín. amen. ìyanu ṣẹlẹ̀. amen. bẹ́ẹ̀ lolúwa wí. amen. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. God bless you yes. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. pé orúkọ jésù. lord ní ọ̀sán lọ. gbogbo ohun tí afẹ́fẹ́ ogun ti gbà lọ lọ́wọ́ mi. everything the way the battle has taken away from me. ló ṣẹ̀yìn èèyàn yìí jẹ́ nítorí pé gbọ́lùdé lénìí ẹ pé gbogbo ohun tí afẹ́fẹ́ ogun ti gbá lọ. everything the wind of battle has taken away. olúwa gbà padà. lord restore it. olúwa gbà padà. lord restore it. olúwa gbà padà. lord restore it. ẹ sọ di àdúrà. olùkọ́ ajé lọ́lọ́ kó ti gbà lọ olúwa gba agbára olúwa gba agbára jésù gba agbára olúwa gba agbára olúwa gba agbára ohun gbogbo tí a fẹ́ rẹ ogun sígbó lọ olúwa gba jésù gba agbára ẹ̀ma gba agbára jésù gba agbára olúwa gba Maurine kete kete kubiri kekeka yali ade kedo kapridi Jésù Olúwa wa Olúwa gbé mi wọ̀. Lord empower me. Mi ò fẹ́ ayé mọ́. I don't want to live minimum order. Olúwa wo jẹ́ nsọ kíní fún ẹ. Let me tell you. Àwọn àdúrà tó ní ìtumọ̀ là ń gbà mí. We are praying meaningful prayers here. Àwọn àdúrà tó ní ìtumọ̀. We are praying meaningful prayers. Àwọn àdúrà tó ń sọ̀yàn dó lórí. Prayer that make one to be wealthy. Òun là ń gbà mí. Is what we are praying here. Ẹ pe orúkọ Jésù. Call the of the Lord. Níbi tó dé yẹn. Where you are. Wà ní ọl ọlọ́run má jẹ̀wọ́. you say God have come and out. oh olúwa gbé mi wọ̀. lord empower me. jẹ́ kí ẹ̀mí maximum. let the spirit of maximum. kó gbé ẹ̀mí minimum ayé mi. empower the spirit of minimum ẹ̀mí minimum. the spirit of minimum. jáde. get out. maximum. maximum. wọlé. come in. oyè àdúrà orúkọ jésù ẹ̀mí mímọ́ ó yá jáde maximum ó yá wọlé ó yá wọlé ẹ̀mí mímọ́ ó yá jáde. ẹ̀mí tó ń gbé ìgbésẹ̀ tí odidi orílẹ̀-èdè ò lè dágbé. spirit that take the step that the whole nation cannot take. èmi àti bàbá mi ń ṣeré rọ̀lẹ́. afárá ní fara ní lọ́wọ́ ìjókòó tún dé sáà nílé. ó wá fún mi ní revolution kan. iná gé afárá revolution. iṣẹ́ iwájú mi pọ̀. bàbá ràn mí lọ́wọ́. ràn mí lọ́wọ́ jésù mi ò lè dáṣẹ́. ayérayé ò jàre o. ràn mí lọ́wọ́. ò lè ò lè dá ṣe. ràn mí mi ò lè dá ṣe. ìṣàyẹ̀ wá tó mi pọ̀ bàbá ràn mí lọ́wọ́. mí lọ́wọ́ jésù mi dá ṣe. ràn mí lọ́wọ́ jésù ò lè dá ṣe. mi ò mi lowo jesu mi o le da se lowo ṣe. Òrìṣà iwájú mi pọ̀ bàbá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. ẹ pe orúkọ jésù. call the name of the lord. ìwọ ẹ̀mí minimum. you spirit of minimum. ìwọ ẹ pe ẹ wo yẹn gbàdúrà. everyone pray. ẹ̀mí tó ní jáde kúrò nàìjíríà. the spirit that wants me to leave nigeria. wá sílùú òyìnbó. come abroad. ṣùgbọ́n tí yóò jẹ́ kẹ́mi nàìjíríà ò jáde kúrò náà. but did not allow the spirit of nigeria to leave me. ẹ̀mí nàìjíríà jáde nínú mi. spirit of nigeria come out of me. ẹ̀mí ìrònú òkè wọlé. the spirit of thinking of top coming to me. ìwọ ọmọ nàìjíríà mélòó ló ní hilton hotel. how many nigerians own an hilton hotel. ọmọ nàìjíríà mélòó ló ní epo mẹ́wàá. how many nigerians own ten gas stations. ọmọ nàìjíríà mélòó ló ní mcdonalds. how many nigerians own mcdonalds. ọmọ nàìjíríà lé mélòó ló ní chicken fillet. how many nigerians own chicken fillet. mi ò ní wọn ò ní. afa is not say they don't have but it. but what is their percentage. wọ́n kí ni percentage wọn. kí ló dé. why. kí ló dé. why. kí ló dé. why. kí ló dé. why. ẹ bá lọ sí it. you go to it. ẹ̀rí indian bẹ́ẹ̀. you read indians there. ẹ bá lọ real estate. you go to real estate. ẹ̀rí indian bẹ́ẹ̀. you see indians there. tẹ bá lọ manufacturing. you go to manufacturing. ẹ̀rí indian bẹ́ẹ̀. you see indians there. kí ló dé. why. nàìjíríà. Nigerian. Hey, alówó ju India lọ. We have more money than India. Alówó ju India lọ. We have more money than India. Ṣùgbọ́n àṣírí ìdìde wọn ni pé. But the secret of their wealth is. Ẹ̀mí India jáde nù. The spirit of India came out of them. Ẹ̀mí Amẹ́ríkà wá wọlé. The spirit of America now came in. Ìrònú òkè ni. The taking of the tour. Àbí mo parọ́? Bẹ́ẹ̀ni. Ẹ wo Elon Musk. Go to the mall. Elon Musk. Elon Musk. N bolo ti bẹ̀rẹ̀. Where did it start from? South Africa ó wà wò pé mo jù yín lọ. he now looked down greater than me. lẹ́yìn yẹn ó tún wá lọ sílùú kan. after then he came to another country. is it canada or another country. kó tó wò pé global league mo fẹ́ gbá. i want to play global league. jẹ́ n lọ sí america. let me go to america. jẹ́ n lọ sí america. let me go to america. ee hey, mama. mami. ìwọ náà gbàdúrà. pray. ìdí nìyẹn ìrònú ee eh, oh, south africa àbí ló ti bẹ̀rẹ̀ ẹ̀wù tó wà lé. look at where he is today. mọ́mí gbà. mọ́mí pray. le bruske degi kadabro si akaba. ẹ pe orúkọ jésù. God know the law. níbi tẹ́ dé. where you are. ọlọ́run má jẹ̀mọ́. God of covenant. oh rí iná màkàbà ẹ pe orúkọ jésù. God know the law. níbi tẹ́ dé yẹn. where you are. Ah! ẹ̀mí ọ̀rọ̀ ńlá gbé mi wọ̀. spirit of mighty wealth empower me. ẹ̀mí ìrònú ọ̀rọ̀ ńlá. spirit of mighty wealth. ẹ̀mí ìrònú ọ̀rọ̀ òkè. spirit of great wealth. ó yà wọnú mi. come into me. ẹ̀sọ́ di àdúrà. orúkọ jésù orúkọ jésù ẹ̀mí ọ̀rọ̀ ńlá ó yà wọnú mi ẹ̀mí gbẹ̀gà sókè ó yà wọnú mi ó yà wọnú ilé mi ó yà wọnú wa ó yà wọnú wa ẹ̀mí ọ̀rọ̀ ńlá ó yà wọnú wa ó yà wọnú wa lọ ó yà wọnú wa ó yà wọnú wa ó yà wọnú wa ó yà wọnú wa ó yà wọnú wa ẹ̀mí ìdílé ńlá ó yà wọnú wa ó yà wọnú wa ó yà wọnú wa ó yà wọnú wa where ni where wẹ́wọ́n where wà where ni where wẹ́wọ́n ni wà wẹ́wọ́n ni wà. ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ẹ̀mí ọ̀rọ̀ ńlá ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ẹ̀mí ìdílé ńlá ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ẹ̀mí ọ̀rọ̀ ńlá ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa ọ̀yà wọnú wa olúwa wa. àmín. àní kẹ́ ẹ pé orúkọ jésù. call name of the lord. màmá níbi tẹ́ ẹ dé yẹn. mother's where you are. ẹ pé bàbá. call it. ẹ pé orúkọ jésù. call name of the lord. ìwé ẹ̀mí òṣìlè bàbá mi. you respect the poverty of my father's house. ẹ̀mí òṣìlè ìyá mi. respect the poverty of my mother's house. ẹ gbàdúrà. pray. ẹ gbàdúrà. pray. ilé àwọn ẹlòmíì. àwọn ibo sáà so. five oh four nìkan ló ń lò. they only use five oh four. ẹ pé orúkọ jésù. call name of the lord. níbi tẹ́ wà yẹn. where they are. ẹ pé o. call it ẹ pé o ẹ pé o ẹ pé o ẹ pé ah mo délé àwọn kan lábẹ́kúta. àfọwọ́ wẹ́n sọ bíbí o sá sí lábẹ́kúta. tẹ́ ẹ bá fi ìpá gbálẹ̀kùn báyìí. if you hit your leg on the door. ẹ pé orúkọ jésù. call the name of the lord. níbi tẹ́ ẹ dé yẹn. where you are. ẹ̀mí ò sí ilé bàbá ni. spirit of the. ẹ̀mí ò sí ilé yẹn. spirit of words of our father son. ẹ tó dá mi padà sẹ́yìn. na return me back kò gbọdọ̀ dá àwọn ọmọ wa padà. we must not return our children back. ẹ pe orúkọ jésù. call name the lord. ìwọ ẹ̀mí negative mindset. the spirit of negative mindset. ẹ̀mí wrong mindset. the spirit of wrong mindset. dáládùn alẹ́ yìí. who on that tonight's prayer. your mindset. You don't know why. will determine your destiny set. ló máa ń yan àyànmú bí àyànmú wa ṣe máa rí. your mindset. You ìrònú wa. ẹ pe orúkọ jésù. call name of the lord. olúwa fún mi ní mindset òkè. lord give me mindset of the top. olúwa fún mi ní mindset òkè. give me mindset of the top. ẹ sọ ah jésù olúwa wa. amen. èwo ni ti màmá yìí. báyìí ni olúwa wí. thus said the lord. mo stamp ẹ̀ látọ̀run. amen. wàá ra turkey. amen. wàá ra england. amen. wàá ra italy. amen. wàá ra gbogbo àgbáyé. amen. olúwa wí pé. the lord said. o ò ní dúró ní turkey nìkan. pé turkey ló máa fi bẹ̀rẹ̀. now you usually use turkey to start. tẹ̀síwájú lolúwa wí. you continue. àlàáfíà fún. peace be unto you. àlàáfíà fún. peace be unto you. àlàáfíà fún. peace be unto you. mama. Mommy. mo kí ẹ kú oríire kan. i congratulate you fóònù yẹn silent ló wà. that phone was on silent. ó wà lábẹ́ ìwé. it was under the bowl. ẹ̀mí ọlọ́run wá sọ fún mi pé ẹnìkan fẹ́ pè ẹ́ lọ wá fóònù. someone wants to call you look for your phone. mo dẹ̀ ń wá kiri. and father was looking for it. báyìí lolúwa wí. just hear the lord. olúwa nítorí pé orí mi bá sọ̀rọ̀. lord said because you able to speak to our father. ibi tán tọ́jú ẹ sí. where you have been kept in. mo gbé ọ jáde níbẹ̀. amen. olúwa ní òtún dẹ́ni ìpè pamọ́ mọ́. amen. òtún dẹ́ni ìgbé pamọ́. amen. òtún dẹ́ni ìgbé pamọ́. amen. amen o ò tún di ẹni ìgbépamọ́ mọ́. amen. o ò tún di ẹni ìgbépamọ́ mọ́. amen. o ò tún di ẹni ìgbépamọ́ mọ́. amen. o kí ọ kó oríire. you. ẹ dalẹ̀. amen. bẹ́ẹ̀ lolúwa amen. olúwa ni. lord said. ayé alábọ̀ kò sọ torí kò sóhun tó lè borí agbára jésù ooo kò sóhun tó lè borí àgbà. olúwa ní kí n sọ fún yín. the lord said for us to tell us. gbogbo ẹ̀yin tẹ́ wà lálẹ́. everyone here tonight. ohun rere tẹ́ ń the great thing you are asking for. olúwa ni mo ti ṣe fún yín. amen. olúwa ní ẹ̀yin obìnrin rere. the lord said the good women. olúwa ni mo ṣe olúwa ní ìyìn yín ṣe ìtẹ́wọ́gbà. amen. ele brazu deribo.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 ó ló ìtẹ́wọ́gbà. amen. ó ló ìtẹ́wọ́gbà. amen. ó lè ìtẹ́wọ́gbà. amen. ó ló ìtẹ́wọ́gbà. amen. ó lè ìtẹ́wọ́gbà. amen. hello. hello daddy. èwo ni bẹ́ẹ̀ ni. Saili Mokusa. Ande Borike Sadaile Makuli Mazaida Kapuria. Yeli Makuria Nabale Prozide Keboria Kaba. Àánú ló sọ̀rọ̀. Àánú sọ̀rọ̀. Yeah. Thus said the Lord. The one that you gave something recently. But your angel did not give. Ah, ah, you gave someone something. Boss. Your angel does not eh, align with that person's angel. Gbọ́ ohun Olúwa lẹ́nu mi. I heard the voice of the Lord. Gbogbo ẹni tó fi òdì ọwọ́ fún ẹ lówó. Anyone that used their left hand to give you money. Tó fi ẹ̀yìn owó fún ẹ lówó. That used the back of money to give you money. Tó fi ẹ̀yìn owó fún ẹ lówó. That used the back of money to give you money. Tí iṣẹ́ yẹn fi ń lọlẹ̀. That that work is going down. Ah agbára rẹ̀ bàjẹ́. Agbára rẹ̀ bàjẹ́. Amen olúwa ní lọ gbàwé ọjọ́ mẹ́ta. lord said go fast for three days. kò béèrè fún ojú rere and ask for favour from the heaven. tó bá di ọjọ́ kẹta. on the third day. ibikíbi tó bá wà. wherever you are. o gbọ́dọ̀ wá mi rí. you must call our father. bẹ́ẹ̀ni wàá gbé òróró kan dání. you bring an anointing oil. olúwa ni màá fọwọ́ sínú òróró yẹn. the lord shall power place hand in that anointing oil. wàá fi wẹ̀ lọ́jọ́ méje. and use it to bathe for three days. olúwa lẹ́nìkan máa padà ṣàánú ẹ̀. the lord says someone have mercy. bẹ́ẹ̀ni ọmọ agbówó fún ẹni. bẹ́ẹ̀ni ayé rẹ mọ kò ṣùkà inú ìnira ló wà. you are paid. olúwa wípé. the lord said. iṣẹ́ yẹn gan tí tó jẹ. that work is not even enough to eat. òun ṣe fẹ́ dá ẹ lókòwò. he just wants to establish you now. lórí ọlọ́run àbùkù. say it to lord of hosts. olúwa ní get set. lord said get set. mo dẹ̀ rí ẹ pé. i see you. o wá sí ṣọ́ọ̀bù ńlá. you now open a big shop. nílùú amẹ́ríkà o tóbi. a big shop. o tóbi. a big shop. o tóbi. a big shop. o tóbi. a big shop. olúwa wí. say it to lord. àlàáfíà fún mi. peace be unto you. god bless you ah èwo ni ti màmá yìí èwo ni ti màmá yìí èwo ni ti màmá yìí mọ́mì ẹ pe orúkọ jésù. God name of the Lord. ẹ̀mí maximum. spirit of maximum. Oya yá wọnú mi. enter me. ẹ̀mí maximum. spirit of maximum. Oya yá wọnú mi. enter me. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù ẹ̀mí máa ń bọ̀ ẹ̀mí máa ń bọ̀ ó yá wọ inú mi ẹ̀mí máa ń bọ̀ ó yá wọ inú mi ẹ̀mí máa ń bọ̀ ẹ gbàdúrà oye oye oye oye oye oye oye oye oye oye oye oye oye oye ìwé ẹ̀mí maximum gbàdúrà dáadáa gbàdúrà dáadáa jésù olúwa wa. Amen ẹ pe orúkọ jésù. call the name of the lord. níbi tẹ́ ẹ dé yẹn. where you are. bíjì ń jà bátẹ́gùn kò dáwọ́ dúró jésù yóò dáàbò bò mí o alágbára kí ló wí o o. bíjì ń ẹ jẹ́ má gbọ̀n jẹ́ bíjì ń jà bátẹ́gùn kò dáwọ́ dúró. Jésù yóò dàbọ̀ orí yóò alágbára. Kí ló wí o? Bí jí ń jà, bátẹ́gùn kò dáwọ́ dúró. Jésù yóò dàbọ̀ omi yóò alágbára. Ẹ pe orúkọ Jésù. God name of the Lord. Ẹ̀mí ìrònú kékeré. The spirit of little thinking. Ẹ̀mí ìrònú ọwọ́ sẹ́nu. The spirit of thinking just to eat. ẹ̀mí ẹ̀mí ìrònú okòwò má lè sọ ní dènìyàn. the spirit of thinking of business not to make one wealthy. olúwa ni tó o bá wà lórí ìlà òní débi tó the lord said if you are on the line you will not get to where you are going. àfi tó o bá break the protocol. unless you break the protocol. olúwa gbé wọ mẹ. lord claim our body. ó yà dúró. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí ìrònú tó pọ̀ olùwàgbé ọ̀ jésù ẹgbẹ́ ọ̀wá ẹ̀mọ́ ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá ẹ̀mọ́ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ọlọ́rẹ̀gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá olùwàgbé ọ̀wá ẹ̀mọ́ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ọlọ́rẹ̀gbẹ́ ọ̀wá adájọ́ ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olùwàgbé ọ̀wá ọlọ́run ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ẹ̀mímọ́ ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá ẹ̀mímọ́ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá ẹ̀mọ́ ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ọlọ́run ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá jésù olúwa wa. amen. mọ́mí mo fẹ́ kó pe orúkọ jésù. mọ́mí call the name of the lord. God specializes in impossibility. ọlọ́run máa specialize nínú ohun tí ò ṣeé ṣe. God specializes in impossibility in making champion out of failure. olúwa máa ṣe ohun nínú máa mú ènìyàn tí ò ní jáde ní òkú rẹ. mo fẹ́ kó o pe orúkọ jésù. God name of the Lord. olúwa dá mi lókòwò ọ̀rọ̀ ńlá. Lord establish me a big business of wealth. olúwa dá mi lókòwò ìdìdé ńlá. Lord establish me a business that will make me wealthy. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù lọ́dá mi lókòwò ọkọ̀wọ̀ ńlá olúwa dá mi lókòwò ọ̀rọ̀ ńlá olúwa dá ilé mi lókòwò ọ̀rọ̀ ńlá olúwa dá lókòwò jésù ẹ̀dá lókòwò ẹ̀dá lókòwò ọ̀rọ̀ dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò jésù dáa lókòwò olùlà dáa lókòwò olùlà dáa lókòwò olùlà dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò jésù dáa lókòwò olùlà dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò olùlà dáa lókòwò jésù dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò olùlà dáa lókòwò olùlà dáa lókòwò olùlà dáa lókòwò ìdílé ńlá olùlà dáa lókòwò olùlà dáa lókòwò olùlà dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò ìdílé ńlá jésù dáa lókòwò ọrọ̀ ńlá olùlà dáa lókòwò ìdílé ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò èdè ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò èdè ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò èdè ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùwòkòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò ìjẹsẹ̀dá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò èdè ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá olùdá olókòwò ọ̀rọ̀ ńlá. jésù olúwa wa àdúrà mi kù méjì. many two more prayer. ọlọ́run God. Ọlọ́run. God. Ọlọ́run. God. Ẹ̀mí tó wọnú Amẹ́ríkà. The spirit that enter America. Tó fi dìde ju ayé lọ. That made them to rise more than the world. Jẹ́ wọnú mi. Let them enter me àbí kì í ṣàdúrà mú gbà. is that not a prayer. ẹ̀mí tó wọnú ìlú yìí. the spirit that entered this country. tó fi di akẹ́yìndé gbẹ̀gbọ́n. that they became from the back to come British forward. British ló it. was British that colonized everybody. but wọ́n jù wọ́n lọ lẹ́yìn. but now they are better than them. ẹ pe orúkọ Jésù. call name of the Lord. British ló colonize Canada. it was British that colonized Canada. but lónìí. but today. ẹ wo ohun tó ṣẹlẹ̀. look at what happened. ẹ pe orúkọ Jésù. call name of the Lord. níbi tó dé yẹn. where you are. Ọlọ́run. God. jẹ́ máa dá ayé òkè gbé. let me live my life from the top below. ẹ sọ di àdúrà. orúkọ Jésù orúkọ Jésù lọ jẹ́ máa dá ayé òkè gbé. jẹ́ kí n lé mi máa dá yóò kégbé ìhùlájà máa dá yóò kégbé jẹ́sìjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé jẹ́sìjà máa dá yóò kégbé ọ̀làjà máa dá yóò kégbé ọ̀làjà máa yóò kégbé oye oye yóò kegbe ọlọ jama yóò kegbe jésù jama da yóò kegbe lọmọ da yóò kegbe ọlọ jama yóò kegbe jésù olúwa wa gbogbo nǹkan táwọn ẹni òkè ń ní tó fi ń pè wọ́n lẹ́ni òkè jésù yọ̀ǹda ẹ̀ fún mi. lord guide unto me. olúwa yọ̀ǹda ẹ̀. lord guide unto me. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ohun táwọn èèyàn òkè ní tó fi mọ̀ pé ohun ní òkè lélẹ̀ olúwa yọ̀ǹda ẹ̀ jésù yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún ilé mi olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ògùn tó fi mọ̀ pé ẹni òkè rèé olúwa yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún Jẹ́mi ọlọ́run yẹn dá ẹ̀ fún wa ọlọ́run yẹn dá ẹ̀ fún ìgbà ọlọ́run yẹn dá wa Jésù yẹn